والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله والصلاة في المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وآله وسلم فذا أفضل من الصلاة في سائر المساجد أفات الصلاة فوا kíni ìdájọ́ ká ṣe sọ̀láàtì nínú jama àti bó ti ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run mọ́sálásí pẹ̀lú jama iná ni tí òfin tọ́ka sí pé kọkùnrin ó ti máa lọ ṣe sọ̀láàtì àwọn obìnrin nìkan àwọn náà ní sẹ́ríà sọ pé káwọn máa ṣe sọ̀láàtù tiwọn nínú ilé wọn ó ní ládàá ó lóore ju kó máa wá ṣe mọ́ṣáláṣí lọ ṣùgbọ́n ọkùnrin eléyìí tí àwọn ẹ̀rí tó tẹ̀wọ̀n jù tọ́ka sí ó náà ní pọ́nrán àyàn ní káwọn mọ́ṣáláṣí wá ṣe sọ̀láàtù wọn ò kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ kó lè bàjẹ́ lé ìkó nǹkan ìṣẹ̀ǹbáyé pamọ́ sí. Si wọn ò kọ́ mọ́sálásí kalẹ̀ torí kalẹ̀ bá pa láyún gbogbo mọ́sálásí pátá tẹ̀rí tí wọ́n kọ́ kalẹ̀ láyé torí èmi torí ìwọ ni wọ́n ṣe kọ́ kalẹ̀ kalẹ̀ bá máa wá sí lọ́wọ́n ọba níbẹ̀ ìgbà tó sì jẹ́ pé mọ́sálásí onáàlàyé tó ga jù nínú gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́dọ̀ Ọlọ́run àyè tó lọ́lá jù nínú ìlú lọ́dọ̀ Ọlọ́run onáà ní mọ́sálásí àyè tó burú jù nínú gbogbo olùkọ̀ọ̀kan lọ́dọ̀ ọlọ́run òun náà ní gbogbo ọjà kí ló dé tó fi jẹ́ pọ́jà lẹ́sẹ̀ tí wàá máa yá sí ẹsẹ̀ wọ ìyá sí mọ́sálásí bó ṣe máa yá sọ́jà mọ́sálásí ilé ọlọ́run ọba ni eléyìí tó yẹ kéèyàn sojú kòkòrò láti rí i pé wọn ò ṣe sọ láti kàn láì jẹ́ pé wọ́n wà ń bẹ̀ kọ́dà gan tó bá ṣeé ṣe fún gbogbo ẹni tọ́lọ́wọ́n bá bá gbà fún nítorí yẹ ni wípé káàtì máa dé mọ́sálásí ṣáájú kí wọ́n tó pèpè fún sọ́láàt torí pé náà àwọn èèyàn méje tọ́lọ́wọ́n bẹ ẹlẹ́dàá ó kó sábẹ́ bojú rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lọ́jọ́ tí ò ní síbò jimmy àfitọ́lọ́n òun náà ni rọ́jòlón qalbuhu mu'allaqun bil masajid ẹni tó ṣe pé ọkàn rẹ̀ ọ̀rọ̀ ọmọ mọ́sálásí tí ò bá sínú mọ́sálásí yóò máa ronú pàtí lọ mọ́sálásí irú àwọn wọ̀nyí wọ́n máa bẹ lábẹ́ bòjú ọlọ́ lọ́jọ́ tí ò ní sí bòjú kan àfi tọ́lọ́ afẹ́ àwọn anìkàsí sọlẹ́t fil masjid al-haram ní mọ́sálásí maka àbọ̀wọ̀ mọ́sálásí káàbà wà masjid al-rasul sallallahu alayhi wa sallam tàbí ní mọ́sálásí anabi muhammed ìkẹ́ àti ọlọ ọlọ́run ọba kó tún máa bá a fẹ́ẹ́dẹ́n ní sọ̀láàtì tá a dààmú wá kéèyàn dá ṣe sọ̀láàtì níbẹ̀ bóyá mọ́sálásí mẹ́kà ni àbí mọ́sálásí mẹ́dínà afdalu mina sọ̀láàtì fi sa'iril masajid ọlọ́lá ju gbogbo sọ̀láàtì tá a bá ṣe mọ́sálásí mi lọ kódà kó ṣe pé wà ló dásọ láti ṣe nínú mọ́ṣáláṣí mẹ́kà àbí mọ́ṣáláṣí madina ọlọ́lá ju gbogbo sọ láti tó bá ṣe mọ́ṣáláṣí mi lọ kò ṣe ní jẹ́ bẹ́ẹ̀ ṣe bó wá nínú àdìtà anabi muhammad sallallahu alayhi wa sallam oní sọlẹ́tùn fi masjidi hada afdalu min alfi sọlẹ́tìn fi ma siwa illa almasjidi as-salatu fihi bi mi'ati alfi salah aw kama qala sallallahu alayhi wa sallam anabi ní sọláàtù ẹyọ kan tẹ́ bá ṣe nínú mọ́ṣáláṣí mi yìí o ọlọ́lá ju ẹgbẹ̀rún rú rẹ̀ tẹ́ bá ṣe ń bò mí lọ tẹ́ ẹ̀ bá yan náfìlà rákà méjì ọlọ́lá ju kọ́ yan náfìlà rákà méjì nígbẹ̀gbẹ̀rún ní mọ́ṣáláṣí mi lọ tó o bá rí ṣe mọ́ṣáláṣí anabi muhammad sallallahu alayhi wa sallam àyàfi mọ́sálásí mẹ́kà àbọ̀wọ̀ nìkan òun ló ṣe wípé tó o bá rí sọ láti ṣe ń bẹ̀ ọlọ́lá ju ètò ọba tó ṣe ní mọ́sálásí mọ́sálásí ànábì Muhammad lọ torí pé sọ láti kan níbẹ̀ yẹn ọgbà ládàá ìlọ́po ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn hundred thousand ìnìládá ti ń bẹ fún yàn tó fi tó fi ju sọ láti tọ́ bá ṣe ń bomi lọ nígbà ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ṣe eléyìí ni ló fà á ní gbogbo mùsùlùmí lọ́kàn wọn ṣe rọ̀ mọ́ ká lọ sí mẹ́kà ká lọ sí alimadina ká lè láǹfààní àti ṣe sọ̀láàtì nínú ìkíni kejì àwọn mọ́ṣáláṣí kó kó nǹkan nu táà ń fi lọ sí madina ṣùgbọ́n ti mẹ́kà yàtọ̀ sí pàṣẹ sọ́láàt ní masjid al-haram á ṣe tawaf ti káàbà ní mẹ́kà ibẹ̀ náà ni wọ́n ti máa ń ṣe hajj ní mẹ́kà ibẹ̀ ni wọ́n ti máa ń ṣe umra kó ayé yẹn méjìlá yìí ìdí inú táwọn mùsùlùmí fi máa ń sojú kòkòrò láti lọ síbẹ̀ yẹn عفاني واختلف في مقدار التضعيف بذلك بين المسجد الحرام ومسجد الرسول عليه الصلاة والسلام فني أقوام به لا أني أقول ما نكوى أيه لقب ولادة وصفية تباسك مسلاسي مكة أبوه لا باتي الأنفى أني أتسي الصلاة تبي مسلاسي النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam àmà pé ìyapa wa ìyapa tó lọ́wọ́ àmà pọ̀ wa torí pé àdéhìí wa very clear lórí eléyìí àdéhìí hàn gbangba lórí eléyìí àdéhìí sọ wípé sọláàtì kan tó bá ṣe ní mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam ó lóore ju ẹgbẹ̀rún rú rẹ̀ lọ́tọ́ bá ṣe ń bò mí sọláàtì kan tó bá ṣe ní mọ́ṣáláṣí mẹ́kà àbọ̀wọ̀ ó lóore ju ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún rú rẹ̀ lọ́tọ́ bá ṣe ń bò mí kí á ní ìyapa ń bì í bóyá ìyapa tó wà Allahu a'lam torí pé àwọn màlìkíyà ń tiwọn apá kan nu wọn wò pé tá a bá ṣe sọláàtì ní mọ́ṣáláṣí ànábì ọlọ́lá ju ká ṣe ní mọ́ṣáláṣí Mẹ́kà lọ tó bọ́t kò sẹ́ẹ̀rì kan tó gbé ẹ̀rí kan òsì tó gbé fílẹ̀ nítẹ̀rí tọ́ka sí ni pé mọ́ṣáláṣí Mẹ́kà ọlọ́lá ju mọ́ṣáláṣí Madina lọ yàtọ̀ sí mọ́ṣáláṣí Mẹ́kà òsì mọ́ṣáláṣí tọ́lọ́lá ju mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam lọ. tó máa bí ọ léèrè wípé kí ni sọláàtù nínú mọ́ṣáláṣí mẹ́kà ló fi ju mọ́ṣáláṣí mẹ́dínà lọ. Hmm? ẹ wá ronú ìgbà mélòó ìní sọláàtì kan tá a bá ṣe ní mọ́ṣáláṣí mẹ́kà fi lọ́lá ju èyí tá a bá ṣe mọ́ṣáláṣí mẹ́dínà lọ ìgbà rárá ìgbà ẹ sọ̀rọ̀ àgbọ̀ ninety nine thousand kọ́ hmm? nígbà nígbà ọgọ́rùn sáà. ó jùlọ nígbà ọgọ́rùn ẹ mà sí ronú gbàdán wá sọ pé mọ́ṣáláṣí kan ẹgbẹ̀rún ọ̀kan nígbà ẹgbẹ̀rún lọ́nà ìgbà mélòó wà lélẹ́ ìdíje lé lọ nígbà ọgọ́rùn kẹsọ̀ láti kan tó bá ṣe ní mọ́ṣáláṣí mẹ́kà ó tún lọ láti ètò ṣe mọ́ṣáláṣí anabi muhammed sallallahu alayhi wa sallam lọ ولم يختلفوا أن الصلاة في مسجد النبي صلى الله عليه وآله وسلم أفضل من ألف صلاة فيما سوى وسوى المسجد الحرام من المساجد وأنكو سي يقبع لولي ويكي صلاة كتباسي نمسلاسي عن النبي محمد صلى الله عليه وآله وسلم قال لا جبان ورورة تباسي مسلاسي ميلو أيا في مسلاسي مكة تركي تباسي مسلاسي مكة تنلو لاجو إيتاسي نمسلاسي عن النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam. wọ́n á ní mu láàrin London àti Mecca gbọ́lọ́fẹ́ lọ ẹ dáhùn náà ṣé òótọ́ lẹ̀ ń sọ àbí yorùbá lẹ́mù irọ́ lásán tẹ́gbẹ́ ẹ̀yìn London lẹ́yìn máa fẹ́ lọ àti Amẹ́ríkà irọ́ lásán ibi tí wọ́n ti lọ́ọ́ pọ̀ máa ta tí wọ́n ti kọ́ wà àti wọ́n náà ìní wù wọn wọn á gbọ́ pé ní wọn ti mẹ́kà dé wọn á pè ní aláàjì aláàjà abẹ́ẹ̀kọ́ ni so táwọn bá ti London ni wọ́n ní kí ni Londona Americana irọ́ lásán irọ́ tí ò gbé ni débì kan ṣé mẹ́kà lẹ́yìn fẹ́ ni àbí London kò yé mi ni naam naam ok alhamdulilayi maka ni kẹ́ ẹ máa wówó rẹ o maka ni kẹ́ ẹ máa wówó rẹ ògbẹ́ni tọ́lọ́mbà sì fún lówó maka maka ni kọ́ lọ o yéésì kó ọkọ̀ lọ ra lẹ̀ ọkọ̀ lé náà o nítorí pé tí a bá ṣe hajj hajj wọ́n bá wọ sàárè àmọ́ à ń kọ́lé à ń ṣe gbogbo ẹ̀ tó o bá ṣe hajj ilé kan sì tí wọ́n bá wọ sàárè sá ìwọ lọ lọ́tọ̀ ilé náà sì lọ lọ́tọ̀ ń lọ ni àmọ́ gbogbo ẹni tó bá gbé sínú sàárè rẹ̀ tó bá ṣe hajj rẹ̀ sẹ́yìn mọ̀ pé tó ń ti hajj rẹ̀ wọ́n gbé bẹ̀ eléyìí jẹba o tán torí rẹ̀ almadina subhanallah ìlú anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam ẹni tó bá wà níbẹ̀ yẹn tí wàá lo àǹfààní pé òun wà ń bẹ̀ kọ́ ló ní mẹ́sàlásì anabi sallallahu alayhi wa sallam ó dájú pé ó sera rẹ̀ ó sì sọra rẹ̀ ńlá dànù sẹ́rí ti mẹ́kà yẹn òun tiẹ̀ tó bá lè lọ sí mọ́ṣáláṣí òun lọ́lọ́lá jù tó bá lè lọ mọ́ṣáláṣí tó ṣe sọ láti mọ́ṣáláṣí àdúgbò tádùgbò bá sá ti bọ́ sínú haram tó bá sínú odi mẹ́kà pẹ̀lú ògbọ́n náà ó tún gbalá da ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún nínú àjùlọ ọlọ́run ọba wa àmọ́ tó bá bọ́ sóde odi mẹ́kà nígbà tó ṣe sọ́láàtù ní àdúgbò yín náà ní ní arólú ìṣèyàtò tó bá ti bọ́ sóde haram wọ́n rò pé yé wa àmọ́ tó bá jẹ́ pé Mẹ̀dínà ni ọlọ́ mọ́ṣáláṣí o àdúgbò ọ̀ràn o inú haramu Mẹ̀dínà ọ̀ràn o làbúdà ń tẹ̀dà àbẹ̀yìlẹ̀ mẹ́sìtì. ọ lọ sí mọ́sálásí anabi muhammad sallallahu alayhi wa alihi wa sallam. sọlẹ́tùn fi masjidi hàdà sọláàtì kan téèyàn bá ṣe nu mọ́sálásí mi yìí ẹ ṣàkíyèsí rẹ o sọlẹ́tùn nàkìrọ̀tùn fi siyaq al-ithbat فتكون مطلقة أي سواء أكانت تلك الصلاة فريضة أو نافلة raka'ataini aw akthar kò bá jẹ́ ọ̀ràn yàn kò bá jẹ́ náfìlà kò bá jẹ́ raka méjì péré kò bá jù bẹ́ẹ̀ lọ gbogbo sọ̀láàtì kíkà tó bá fi lè ṣe nínú mọ́ṣáláṣí ju ẹgbẹ̀rún rú rẹ̀ lọ tó ṣe ń bomi lọ. mo rò wa bẹ́ẹ̀ ṣùgbọ́n kíyèsí o ó masjidi hada ní mọ́ṣáláṣí mi yìí ok gba àsìkò tẹ̀yìn dé mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam sí gbogbo ẹ̀ ti kún òde ibi tí wọ́n lọ́ọ́ fa àgbàlá sí nínú fẹ́ǹsì ilẹ̀ yìí dúró agbọ̀n yòówù ti dúró nínú fẹ́ǹsì ṣé fi mẹ́sídìdì nìwọ̀n sẹ́nu mọ́sálásí mi ló dúró àbọ̀dé mọ́sálásí ẹ̀ dáhùn. sẹni tó wà nù àbáwọ mọ́sálásí nínú àgbàlá mọ́sálásí sínú mọ́sálásí lọ́wọ́ àní àbóde mọ́sálásí òde mọ́sálásí ni torí ẹ̀ má ṣera rẹ̀ ẹlòmíì ọ̀ lọ sí Madina dípò kọ́ máa sojú kòkòrò àti wọnú mọ́sálásí òde ni ó dúró sí pé náà ti sálámà ká máa lọ ọlé àbí òye wa <laughs> ẹlòmíì kúmbá kọ̀sádédé dúró lóde yọ lọ máa ra gbogbo nǹkan tí ò necessary ó lè kó nfẹ́ ra àpamọ́wọ́ nfẹ́ ra pàtì àbí òye nfẹ́ ra tẹlifíṣàn nígbà tó ti pé kolo ti wá wọ́n ta tẹlifíṣàn lu tiwọn wọ́n ta pàtì lu wọn wọ́n ta pòtì lu wọn wọ́n dẹ̀ lómi tura sìmẹ́ǹtì. fúlàní kan ni ó béèrè pé èèlò sìmẹ́ǹtì àwọn aṣọ yìí rẹ̀ fún ní rìal lówó Saudi ó wá rò pé náírà ni gbàtó wòyàn ọ̀pọ̀ bí gan sọ pé ogún rial láti a ah, twenty naira ní wọ́n ń ta twenty bíi ẹ bá mú márùn <laughs> ọ̀dà fifty kilograms lọ́nà márùn gbọ́dọ̀ ògbé lọ ó di two hundred kilograms wọ́n sì fún ọ láǹfààní forty kilograms sọ pé forty kilograms wọ́n fún ọ gan twenty kan jùlọ bẹ́ẹ̀ lẹ́rìí àwọn ọlọ́lajì nàìjíríà wọn wá rẹ́rù délé máa bí bọ́ọ̀sì wọn bá ti yọ ọba ìkálukú rẹ́rù eh, la ilaha illallah fáwọn áfíríkà yìí gbogbo nǹkan tí ò necessary náà lèyàn lọ máa kó rà tó bá lọ rajà wọn ò ní jẹ́ gbé wọnú mọ́ṣáláṣí òun kálukọ́ wa tu ẹrù rẹ̀ síwájú rẹ̀ pé wọ́n ti parí sọ láti ká máa lọ ilé jàre bí a ṣe sọ láti lóde ẹ dákun ṣé káràkátà ló gbé yín wá ní abẹ́ wá sí lọ. ẹ wá wò báwọn yẹn ṣe ń sọra wọn ńlá dànù ṣe ń sọra wọn ńlá dànù wa dé tẹ́ wọn máa lọ fún yín nígbà tí ẹ̀yin náà kúkú débẹ̀ rí ọlọ́run ní sílé wọ tí iná hmm, nǹkan mẹ́mẹ́ ìrọ̀ lásán tí ọ̀ máa gbẹ́sẹ̀ ń sẹ́sì tó fi gbogbo àsìkò tiẹ̀ ṣòfò tó fàǹfààní rẹ̀ tó fi ṣòfò kásẹ̀ gbìyànjú láti rí pa àṣẹ kínní à ń wọnú mọ́ṣáláṣí kò bá jẹ́ sálẹ̀ lọ́wọ́ kò bá jókè lọ́wọ́ sátìrì pé nu mọ́ṣáláṣí náà lọ́wọ́ ṣùgbọ́n ìyapa kan wá wà wọ́n nígbà tí anabi àpapọ̀ àwọn màlìkíyà yìí àwọn náà wọ́n dalẹ̀ wọ́n nígbà tí anabi sọ pé salatun fi masjidi hada wọ́n ní ismul ishara. إنما يصلح للإشارة إلى الموجود دون غيره wọ́n nígbà táwọn sọ pé sọ̀láàtù kan tó o bá ṣe nínú mọ́ṣáláṣí mi yìí yìí ó túmọ̀ sí pé ti ń bẹ àbí ó ti sì aha wọ́n ní ṣé kìí mọ́ṣáláṣí tó ti wà láyé ànábì nìkan là ànábì ń tọ́ka sí yàtọ̀ sí àwọn extension rò pé wa àwọn màlìkí àwọn dáyùn lẹ̀ a sì máa fi tú mọ́sálásí ànábì ma nísìnyí tó bá ti wọnú mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ọlọ́run láti ma níbo ni bọ́dà bọ́ndìrì mọ́sálásí ànábì láyé ànábì tó bá ti wọlé láti fi táwọn pè ní babu salam wó òkè orí kọ hadu masjid rasul sallallahu alayhi wa sallam bọ́dà bí mọ́sálásí ànábì ti ṣe máa lójú ayé ànábì òbí tí wọ́n kọ síbẹ̀ rẹ̀ àwọn òpó tó rí wájú rẹ̀ lákọ̀ọ́kọ́ bó ṣe wọlé tí wọ́n máa kà lọ òpó kínní kejì kẹta kẹrin karùn-ún kẹfà keje kẹjọ títí tó fẹ́ dé òpó kẹsàn-án òbí tí wọ́n tún kọ síbẹ̀ pé ibi tí mọ́sálásí ànábì ti tán ni láyé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n lónìí ńkọ́ mọ́sálásí ti tó lù ṣé ibi tó fẹ́ dé náà mọ́sálásí ànábì náà ni tó bá tún fẹ́ jù bẹ́ẹ̀ lọ sí mọ́sálásí ànábì náà ni. lọ́dọ̀ màlìkíyà wọ́n ní ètò sọmọ kò ní ládàá ẹgbẹ̀rún sọ láti yẹn ìdínú tó fi jẹ́ kó àwọn tó ń ṣe màlìkíyà tó ń ṣe ń tẹ̀lé lójú méjèèjì àwọn máa ń sojú kòkòrò láti rí pé ètò jẹ́ ètò wà láyé ànábì sallallahu alaihi làwọn lọ. ibẹ̀ wà fún bí tó ti yẹ kó tó sáfù mẹ́rin àwọn yẹn lè tó márùn pápá ńgbà táwọn yẹn bá pọ̀ ń lù so eléyìí ọ̀jẹ̀bà ètò ọ̀dọ́gba ni pé insha Allah wọn bá fẹ́ títí débi kíbi tó bá sáà ti sọ mọ́ta kọ̀ọ̀kan mọ́sálásí ànábì náà ni sallallahu alayhi wa alihi wa sallam à ń sìn fẹ́ mọ́sálásí kìí ṣe nǹkan tuntun Uthman ibn Affan radiyallahu anhu ó là kọ́kọ́ tó kọ́ fẹ́ mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìgbà tí anabi kọ́ mọ́sálásí tiẹ̀ kínégi dẹ̀bínú àti àwọn ọmọ dẹ̀bínú ìní wọn fi ṣe ṣùgbọ́n gbàtí Uthman tó extend mọ́sálásí ó sọ gbogbo ẹ̀ di block wọ́n takò báwo ló ṣe lè kọ́ block nígbà tí anabi sallallahu alayhi wa sallam tí nǹkan rẹ̀ ní block ó ní tó fà á ni pé èmi gbọ́ àdéhìí kan lẹ́nu anabi sallallahu alayhi wa ike man bana lillahi masjidan walau ka baytal qata bana allahu lahu bihi baytan fil janna ẹnikẹ́ni tó bá kọ́ mọ́sálásí kan fọlọ́ kódà kó kéré kọ́ mọ gẹ́gẹ́ bí iye ilé ẹyẹ olóńgó ọlọ́wọ́n bó ti torí rẹ̀ kọ́lé kan fún lálìjẹ́nà ó sì wù mí pé kọ́lọ́wọ́n kọ́lé kan fún mi lálìjẹ́nà ìdí ni tí mo fi kọ́ tó bá dàbí ẹsẹ̀ kọ́lọ́wọ́n forí jì subhanallah sẹ́lẹ̀ àdìsí kan sì wá ṣùgbọ́n kò fẹsẹ̀ rìn lẹ̀ sọ pé mọ́sálásí mi náà ni mọ́sálásí mi náà ni wọn ò bá títí dé sọ̀nàá sọ̀nàá yẹn òní kápítà Yemen so ṣùgbọ́n àdìsí yẹn ò fẹsẹ̀ rìn lẹ̀ ṣùgbọ́n mọ́sálásí ànábì náà ni lópin ìgbà tí wọ́n bá ti papọ̀ mọ́tàlá kọ̀ọ̀kan tí wọ́n sì bò láàárín ibìkan àti wọn ò bò. àmọ́ ńgbà títí ń bẹ́ ń bi tá a bá lẹ́kùn wọ̀ mọ́sálásí ní àbíyèsí mọ́sálásí mọ́sálásí. وأهل المدينة يقولون إن الصلاة فيه أفضل من الصلاة في المسجد الحرام بدون الألف وهذا كله في الفرائض وني àwọn ẹni tí wọ́n ń gbé Medina àwọn ará Medina wọ́n sọ pé ká ṣe sọlẹ́t ní mẹ́sàlásì ànábì sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́làjú ká ṣe sọlẹ́t ní mẹ́sàlásì Mẹ́kà lọ pẹ̀lú tí ò tó one thousand àwọn mẹ́sàlásì míì sọlẹ́t ní mẹ́sàlásì ànábì sallallahu alayhi wa sallam ká ṣe sọlẹ́t ní wọn lọ pẹ̀lú ẹgbẹ̀rún ṣùgbọ́n tó bá yẹ pé masjid anabawi tá a bá wò sí masjid haram a sọ pé láti ń bẹ fún sọláàtì ní masjid anabawi ọlọ́lá ju masjid haram lọ àmọ́ tó fi jù lọ kò tó ẹgbẹ̀rún eléyìí ọ̀lẹ́rìí kankan jàre eléyìí ọ̀lẹ́rìí kankan tó múnádóko èyí tó múnádóko láti sọ yẹn wọ́n lélẹ̀ táwọn sọ yìí gbogbo ẹ̀ nínú sọláàtì tó jọ ara yẹn ni o ṣùgbọ́n tó bá jẹ́ náfìlà anábì sallallahu alaihi tó fi yé wa pé gbogbo sọláàtì tẹ́ bá ṣe ní mọ́ṣáláṣí ọlọ́lájú tẹ́ bá ṣe ń bò mí lọ òun gan alára ló sì fi yé wa pé ìtọ́lọ́lájú nínú náfìlà lè tá a bá ṣe ń lè wa èyí tá a bá ṣe nílé wa so eléyìí túmọ̀ sí wípé gbogbo àwọn náfìlà wa ilé ló tiẹ̀ ká máa ṣe kódà kó pàlejò ní ọwá sí Madina tó bá fẹ́ yan náfìlà yan nílé níbi tí wọ́n sọ yín sí. Si nígbà tó bá dé mọ́sálásí tahiyatul masjid táyé bá gbọ́ fún un àmọ́ ọ̀ràn àyàn ọlọ́mọ àṣọ mọ́sálásí tẹ́ bá délé tí wọ́n sọ yìí sí ọmọ sí náfìlà ń bẹ̀. wa amma nawafil fafil buyut ilé ló ti yẹ ká máa yàn àwọn náfìlà o àfọ̀dọ́lù ọlọ́lá nílé ju kásẹ̀ mọ́sálásí lọ. tó wọn ni wọ́n tẹ́ná fúlùbí rúkú wáyé li ahli makkata ahabbu ilayna min at-tawaf wọ́n ní tí ó bá jẹ́ pé mẹ́kà bá ní kára mẹ́kà tí ó bá yẹn náfìlà nínú mẹ́sàlásì mẹ́kà àbọ̀wọ̀ kọ́ máa yẹn náfìlà pẹ̀lú sọ́láàt ònlà nífẹ̀ẹ́ sí ju kọ́ máa fi tọ́wáfù sí náfìlà lọ yẹn ni pé láàrin náfìlà tọ́wáfù àti náfìlà sọláàt èwo lọ́lọ́lá jù fara mẹ́kà wọ́n lè tọ́ lọ́lá jù fara mẹ́kà òun náà ní náfìlà àti sọláàt kìí ṣe náfìlà tawaf pàápàá jùlọ ọ̀rọ̀ yìí ní í ṣe pẹ̀lú ìgbà tí ìlú bá kún táwọn àlejò bá kún lù nítorí pé ìwọ ara mẹ́kà ni wọ́n ọ̀bá àmọ́jọ́ ọmọ Saudiya ẹni tí wọ́n ti ń gbèlú ni wọ́n ń pè lára lù àbí òye wa torí ìlú kò sẹ́nì kankan tó wù jáde nù lù ẹ̀hẹ́n tí máa ń sin wá lọ síwájú fún gbogbo ìlú láyé ẹ̀ nídìí láti máa discriminate ẹ̀hẹ́n gbogbo ẹ̀dọ́ wa ti kóore wa marhaba kọ́ máa kóore bọ̀ ẹ̀hẹ́n ẹnìkan ló forí wọ̀lú ẹnìkan ló rinṣẹ̀ wọ̀lú irọ́ lásán orí wo ni wọ́n fi wọ̀lú torí rẹ̀ ní Mẹ́kà ẹni tí máa ń gbébẹ̀ lára rẹ̀ kò bá àmọ́jọ mọ orílẹ̀-èdè bẹ̀ òun làwọn àdájọ́ yìí rọ̀mà ẹni tó ń gbé mẹ́kà yẹn ìwọ́n tiẹ̀ gbogbo ìgbà nínú ọdún ó lè lọ yẹn nọ́fìlà tọ́wáf torí pé kàábà inú ìlú tó ń gbé náà lọ wà amálejò tó ń wá à ẹlòmíì wàláhì ẹ̀ka náà ni o kò tún ní láǹfààní àti rímọ́láyé tiẹ̀ àfinú tí ẹ̀yin tẹ́ wá ń gbé mẹ́kà tẹ́ ń bá wá ń bá àlejò ó dùn nígbà náà tí gbogbo yín náà ní dandan àfi kẹ́ ẹ lọ ṣe tọ́wáf àfi kẹ́ ẹ lọ ṣe tọ́wáf báwo ni ó ṣe rọ àlejò lọ́rùn torí gbogbo bó ṣe lè wù ká pọ̀ tó ẹni tí ń gbénu ìlú pọ̀ púpọ̀ tí gbogbo wọn náà bá sọ pé àwọn náà máa lọ láti lọ ṣe tọ́wáfù nígbà tí gbogbo àlejò náà kún lù ó dájú pé àyè yẹn ò ní gbẹ nìkankan àyè yẹn ò ní gbẹsẹ̀ ẹ wá ojú fíkòlù ìsìlámù ti ṣe dáa tó eléyìí kì í sọ̀rọ̀ tí màlìkíyà lásán sọ àwọn fòkàn áhùn mi náà sọ pẹ̀lú wọn wípé nígbà tó bá di pé àwọn alálàájì kún lù bẹ́ẹ̀ náà lásìkò táwọn èèyàn pọ́n ń lù bẹ́ẹ̀ wọn á ṣe umra nítorí yí ara mẹ́kà tí ó bá yan náfìlà nínú mẹ́sàlásì mẹ́kà àbọ̀wọ̀ ni kó wọn máa yan náfìlà pẹ̀lú àsọlẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ àlejò wat-tawafu lil-ghuraba ahabbu ilayna min ar-ruku' àmẹ́yìn tí ẹ̀yin jẹ́ àlejò kẹ́yìn ọmọ yẹn náfìlà pẹ̀lú tawaf pẹ̀lú tawaf pẹ̀lú tawaf òun la nífẹ̀ẹ́ sí ju kẹ́yìn ọmọ yẹn náfìlà wípé rakàtẹ́ tahiyatul masjid tahiyatul masjid tawaf ní kẹlọ́sì. ìdí ni wípé wọ́n ní liqillati wujudi dhalika lahum wọ́n ní torí àǹfààní táwọn ní yìí ó kúrú àǹfààní tí wọ́n ní nìsín ó kúrú tí wọ́n bá ti lọ wọ́n lọ́nu kàábò sí ń lu ẹnìkan níbo ni kàábà wà Mẹ́kà kò síbi méjì tọ́lọ́wọ́n bá gbà pé ká ṣe tọ́wá fura fi àfi bá a ṣe rí o tí wọ́n lọ́ọ́ ṣe tọ́wá fu àti wọ́n lọ́ọ́ ṣe kàábà èké sínú lu wa ẹ sì rí nǹkan kan ṣe sí i táwọn jẹ máa láìlá ẹgbọn nǹkan mẹ́rin fa láìlá sẹ́mi pé kúfúrú nu jẹ̀mọ́ kúfúrú torí láìlá kúfúrú nu ẹ̀hẹ́n ẹ̀múnáfíò mẹ́rùkúnáyì láìlá illallah ẹ̀fì ìsìbátù sílẹ̀ fàkànà kúfúrán a ah, àyè gbàrọ níbi táwọn èèyàn bá ti wá ma wọn á lọ ṣe kàába èké Ah, àwọn oníkèsè kàába ò kèsè kàába ò àmọ́ ìwádìí ti fi hàn pé lóòrù wọn máa tọ̀ wá fún ẹ wọ́n ti kó alára ẹ̀ wọ́n kó dànù ẹ̀ ìgbé wọn wọn àmọ́ ẹni tí ń fún wọn wòsàn tó bá dòrú gànjọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gbé níbẹ̀ láàyè tó yẹ kó kú rẹ̀ wọ́n gbé níbẹ̀ ládùúgbò kan tí pé kíní ọmọ sìn àbí kíní kí náà ń pè é la hawla wala quwwata illa billah adúpẹ́ ẹlẹ́ẹ̀tì pabẹ́rún naam la hawla wala quwwata illa billah ẹ́ wọ́n ní wọ́n máa kọ́ aláàárẹ̀ nsọ́ ń bẹ́ẹ̀ wọ́n máa kọ́ aláàárẹ̀ nsọ́ ń bẹ́ẹ̀ èyí ń dàbí general abẹ́rẹ́ أين المسلمون؟ muslimun nàámú تريد torí délé ọ̀dọ̀ wa kàábà kan ẹ rí i pé ńgbà tí ẹnìkan fẹ́ dánrú ẹ̀wọ̀n bá dàn jọ sí ogún sẹ́ tọlọkọ kàábà ṣètánì tọkọ síbi kan bá dàn bẹ́ẹ̀ yẹn tó ní káwọn ọmọ wa tọ̀ wá fúrọ́ tẹ́ ẹ pé gbogbo ẹ dìde sí pé kéne tó bá gbà lájọ fún un nígbà tó náà rí tí tí ogun yọjú ogun sẹ́ni ẹ wàláhì wọ́n wó kò sì sí tọ́tẹ̀ yìí rẹ̀ yọ gbọ́dọ̀ yín wá wà irọ́ lásán ẹ rí i pé ẹ̀sìn ọlọ́run ọba kó lè lọ síwájú àwọn mùsùlùmí ọ̀tàgìrì wọn àtàgìrì kẹsìkẹ́ dàlúrò èsì pé káyọ̀ máa ṣe jàgídíjàgan o àwọn tí ọba da ẹ mú kúrò lọ́nà tó da nítorí pé tẹ bá gbẹ nìkan láyìn tó bá bẹ̀ sìn jẹ́ tẹ tún gbẹ nìkan láyìn tó bẹ̀ sìn jẹ́ tẹ tún gbẹ nìkan láyìn tó bẹ̀ sìn jẹ́ à ẹ̀sìn o tí ò fẹsẹ̀ rinlẹ̀ tẹ́lẹ̀ náà láàrin àwọn èèyàn tí wọ́n ká kú sẹ́yìn pé ń lọ díẹ̀díẹ̀ nù ń lọ díẹ̀díẹ̀ nù kọ́lọ́mọbọ́dá kò kọ́ sànù wa kò sí kàábà ń bọ̀ mí mẹ́kà nìkan lọ́wọ́ à àwọn ò gbébi tí kàába wà àwa láǹfààní àti lọ síbẹ̀ kí lóun ká mójútó èyí tá à ní rí ṣe ńlé náfìlà àyàn náfìlà bá àyàn náfìlà àà àyàn náfìlà ńlé kàába ò sí ń bomi àfi bá a ṣe rọmọ kan o ó ló ń ka kí o wọn á wọn á ti òun ti òun ti ní màdébì kan ọlọ́run á fi hàn lójú àlà ìpè wàlíì bàbá òun bàbá ti kú o pé wàlíì bàbá ìyẹn ni pé bàbá di wàlíì lẹ́yìn ikú rẹ̀ so ọmọ yìí bá ọba dìde ní bá ń lọ ọmọ yàrá lórí sàárè bàbá rẹ̀ ọbẹ̀ àwọn bíríkìlẹ̀yà ń sẹ́ni wọ́n mọ yàrá yìí wọ́n wá ń dára sí káwọn èèyàn tó fura wọ́n ti parí iṣẹ́ tọ́ lọ́ba pe àwọn èèyàn nílùú wọn pé wọ́n ti fi hàn òun lójú oorun pé wàlí ń bàbá òun àti pé gbogbo àdúrà tá a bá ṣe ń di sàárè rẹ̀ mujab ọlọ́run wọ́n bá mọ̀ ń wọ́ lọ́bẹ̀ tìkẹ́tìkẹ́ àbí tike ní yorùbá lẹ́bù oníkálukú ń ètí ń wọ́mọ ètí ń wọ́wọ́ ètí ń wọ́ àyàwó ètí ń wọ́kọ́ bí ọ̀nà owó ni, lèyàn lè gbà lówó àwa náà mọ̀ àwa náà mọ̀ kálukú ni wọ́n wò sá àmọ́ kò ní ẹ torí pé kò yé mi wà àwọn ní kò yé mi náà tí ó ń ṣiṣẹ́ tí ó ń kọjú mẹ́sẹ́ inshallah máa bẹ́ lọ ara rẹ̀ tutù àwọn máa rò pé gbogbo èèyàn babaláwo lẹ́wọ̀n máa rò màmá kẹ́nẹ́ láti lù kàn mẹ́ka fún pàbó láṣìírí ẹni ẹ̀dá kùsà ẹnìkan ló fún mi nọ́mbà yìí à ń gbọ́ sẹ́ẹ̀rì mo máa bẹ́ẹ̀ ṣe rí mi mi ò rí ọ mọ̀ ń gbọ́rọ̀ rẹ ní pípẹ́ mọ̀ ń ṣòwò gan mọ̀ ń ṣòwò owó sì máa owó máa bọ́ sí mi lọ àmọ́ kì í dúró wọ́n ní ah ṣé mùsùlùmí lẹ́yìn ah ó ní wọ́n á ní kí n pè yín mo ní ah kí ni wọ́n á sọ pé mi ń ṣe. <laughs> ó ní mo ní kí wọ́n sọ pé mi ṣe ẹ́ mo ní à èmi ṣe babaláwo ṣé mùsùlùmí lẹ́yìn ó ní mùsùlùmí sẹ́ǹsì náà lójú méje náà ẹ má bẹ́ẹ̀ lọ ara rẹ̀ tutù ẹnìkan náà ó ní ó ní ẹjọ́ mo gbọ́ programu yìí tán ní ìsinmi o mo wá ní àwọn bùkátà kan ah baba kì í sọ̀rọ̀ orí wáyà kì í sọ̀rọ̀ orí fóònù. ẹ wá bọ́ọ̀bà bọ̀ lọ́ba ni káàní nǹkan náà ẹ ọ́ ti sọ díẹ̀ mbẹ́ sọ bani a ah, baba ah mo ní dààmú nù ayé mi mo ní dààmú nù ayé mi ọlọ́lọ́ ni ọba níyanjú rẹ òun owó lédè kúkúrú owó wọ́n á bùkẹ́ à kọ pé yóò nì wọ́n bá kọ pé nì kò ní tàsé rẹ̀ àmọ́ ẹ a á ti torí pé à ń wowó ká sọ ẹ̀sìn wa nù ẹ jẹ́ àpọ̀ ládùúgbò ká máa gbìyànjú nítorí wọn bá kọ́ mọ́ yẹn ní tàṣe rẹ̀ ọkàn pa fóònù torí gbogbo ti ń bọ̀ ọba láàmú ọba tó mélòó lọ́wọ́ pè padà mo ní ah mo rò gbogbo ń gbọ́ yín láàmú ni lẹ́sẹ̀ pa nígbà tí pé rúgudu fún yín lọ sọ́sọ́kù àbẹ́ ẹ̀kọ́ ah kò rí bẹ́ẹ̀ fóònù já ni kò burú fóònù torí ẹ̀ ẹni tó lọ́nba kọ̀ nǹkan mọ́ yóò ní wàláhì yóò ní kéèyàn ọmọ ti torí wípé àrísìkí kan pẹ́ kó tó tẹ̀ ń lọ́wọ́ kó wá fẹ́ fi gọ̀gọ̀ fà torí bí jáde ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti máa rí ìrìkúrì wèrè ọ̀sà dédé pọ̀ lójú títì ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wèrè tẹ́rí yẹn àfọwọ́fà fẹ́ lówó túláàsì sòyọ́ wa yíwọ́ tó bá yíwọ́ àwọn ẹni tí wọn ọ̀rajà kan ní ọmọ sanwó ẹ̀ owó ọjà táwọn ọ̀rà làwọn ọmọ sanwó lára rẹ̀ àwọn tí ọmọ bó ṣe lọ tọrùn bọ ntí ọ̀dà àwọn ní ọmọ atọ́jú rẹ̀ torí rẹ̀ já gbà fọlọ́ njọ́mọ́ tó eléyìí túmọ̀ sí wípé tọ́wọ́f ńlọ́lọ́lájú fún àlejò torí pé kò sí Káàbà níbòmí ọmọ tá a lọ kàn tọkọ lé sórí sáré bàbá rẹ̀ òun náà ló gbé alọ bẹ́ẹ̀ pé kálukọ ọmọ gbé bùkátà tirẹ̀ wá wọ́n wá pàkíyèsí rẹ̀ wọ́n ní ẹ dákun kí èèwọ̀ náà lẹ ké tó ní kẹ́ sọ sáré bàbá di ààfin wọ́n wá ń sọ fáwọn tí ń ba wípé ẹ̀yin ọmọ kí ó <laughs> àwọn làwọn mọ kí ó ok kí ó tẹ wá mọ tó ní kẹ́ ẹ máa bọ sáré irú kí èèwọ̀ ṣé kí ó tọ́ lọ náà nù kí ó tà nábì nù sẹ́lẹ̀ yìí ká bẹ̀rù ọlọ́run wàláyé majority ẹni tó ṣìnà ṣàdédé ṣìnà àwọn ẹni tó yẹ kó fi wọ́n mọ̀nà ló ṣì wọ́n lọ́nà àwọn èèyàn máa ń sábà nífọ̀kànbalẹ̀ sẹ́ni tí wọ́n máa ń wò pọ́ mọ̀ ń pẹ̀ sí ló kọ pé kò ní sọ àwọn nù ṣùgbọ́n ìtọ́ pọ̀ jù nípa àwọn náà ní ṣì wọ́n lọ́nà láwùjọ tiwa tọ́ba tí wàá sí ẹnìkan lọ́nà àti rí i pé padà ó ṣòro dúkẹ́ pẹ́ni tí ò tí ì ríran rí Islam rárá lọ ẹni tó máa ń ṣì lọ́nà tó kúrò nídìí ẹ̀sìn òdodo tó pẹ́ àdádálẹ̀ àdádálẹ̀ àdádálẹ̀ ní í ṣe àti pé àwọn sọ̀rọ̀ ju àti pé káfíìrì tí ò ti di mùsùlùmí rárá lọ torí pé ẹni tí ò ti di mùsùlùmí rárá kí lòun tiẹ̀ ní tiẹ̀ bá wí fún náà tó bá gba islam irú bẹ́yìn bá ṣe rí irú islam tẹ́yìn ń ṣe náà ló náà fẹ́ máa ṣe so ṣùgbọ́n ẹni tó ti gbọ́gbọ́kúgbọ́ ń bì ọgbọ́gbọ́kúgbọ́ ń bì ọgbàgbàkúgbà ń bì ọgbàgbàkúgbà ń bì àti gba ìgbọ́kúgbọ́ ìgbàkúgbà tó gbà lọ́wọ́ rẹ̀ wàhálà ńlá ni wàhálà ńlá gidi ni so eléyìí ló kó báyìí lọ síwájú ẹ̀sìn Islam púpọ̀ láwùjọ Yorùbá yìí báyìí oníkàlùkù fẹ́ fi ẹ̀sìn pawó wọn kàn parọ́ kan ni àwọn àwọn kó ara ra wọn kò tọ́ àwọn náà fòótọ́ lọ títí àbí ẹ̀kọ́ ni ara wọn ò fún òótọ́ lọ títí torí pé nísìnyí gbà sẹ́ni kan máa ń sọ fún mi pé ah, òdodo ní ẹ̀sìn òdodo ní bọ́lá ń ṣe wí nì kò ní ìtàlẹ́ tiwọn bí ẹni tí ó mọ̀ pé ẹ máa gbàgé wa ẹ sá ti rọmi ságè á ṣàdúrà sí ẹ gbàgé sókè kálukó gbàgé sókè ẹ gbé e lẹ̀ wọ́n ti gbé e lẹ̀ ó yẹ gbé sókè wọ́n ti gbé sókè pé a ah, àdúrà ń gbà ń bẹ̀ bàbá tẹ̀ ti gbàgé sókè tá a gbé lẹ̀ tá a mú àfa <laughs> ọlọ́mọdé á mú mú kó mu so eléyìí báyìí ó túmọ̀ sí pé a kì í ṣe tọ́wáfù kankan àyàfi kẹ́ni al-Kaaba. wa min al-fara'id nínú àwọn kan tó jọra yàn ọ̀nà ni ghaddul basari ani nadari ila jami'il maharim káàrẹ̀ ojú wa sílẹ̀ o níbi wíwo gbogbo ntọ́lọ̀ ńsẹ̀lẹ̀ wọ̀ ẹni tí ó bá wọ àlìjánà kìí ṣe iṣẹ́ kékeré o náà ló ṣe wá náà àdìsá anábì sallallahu alayhi wa sallam pé nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ rẹ o ó fẹ́ wọ àlìjánà ó sì ń sùn nǹkan ìyàlẹ́nu lọ́rọ̀ rẹ o ó fẹ́ wọ náà ó sì ń sùn méjèèjì kí ni ń jí ká sùn ẹni tó fẹ́ wọ àlìjánà sọ̀rọ̀ pé ó rọrùn wọ̀ ni ẹni tí ọ̀fẹ́ wọná tí tó ń sùn ẹ̀sùn rò pé ọ̀rọ̀ ọ̀run má wọ̀ ni torí ẹ̀ ẹ sì mọ̀ pé ẹni tí máa ń wálé ayé wọn kì í sùn ẹni tí máa ń wálé ayé wọn kì í sùn ẹni tí ó wọ àlìjẹ́nà yóò sọ ojú rẹ̀ àwùjọ kún fún àwọn nǹkan tí ò dáa ní wíwò àwọn tó lọ ń ṣe wíwò rẹ̀ ní haram gbogbo ntí ó yẹ kí wọ́n gbé hàn síta lọ́mọ èèyàn fi ń tàwé ìròyìn láwùjọ tiwa ǹjọ́ yẹ kí aṣọ wà lórí rẹ̀ kásọkún tún wà lórí aṣọ kásọkún tún wà lórí aṣọ ni làwọn gbé síta gbangba láwùjọ tiwa tí èèyàn bá wà ronú èèyàn onímọ̀ kí ni wọ́n ń wá ganan rí kí ni wọ́n fẹ́ gbà ń bẹ̀ gbogbo ntí ìmọ̀ ẹbẹ láàrin obìnrin tí máa wù àwọn ọkọ wọn tí èjè kí wọ́n sọ wọ́n lẹ̀ ni làwọn gbé ìta láàrin títì bí gbogbo ara yọ ọmọ wò. A'udhu billahi minash shaitani rajim. ǹjẹ́ àìsọ ojú ẹni níbi mímáa wo àwọn àwòkúwò yìí báyìí yàtọ̀ sí aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lágbọn pé yẹn sẹlọ̀n èèyàn ń fojú rẹ̀ wo ntọ́nà ọba ṣe léèwọ̀ láti wò wọ́n wá ní ẹ ìgbó ni wọ́n ṣe ṣe síwà lóní kó wọ́n máa rìn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tíyẹn ọba ṣiṣẹ́ àti wọná àṣetọ́ni ó ṣe gbogbo ẹ̀ ní rọrùn fún náà ni ìbá ṣetọ́ni ló ṣe lọ́sọ fáwọn eléyìí láti máa rìn wòwò àṣetọ́ni ló ṣe lọ́sọ fún wa láti máa gbé gbogbo ntọ́ ẹ̀kún gbé pamọ́ hàn síta àṣetáàní ńlọsẹ lọsọ fún wa wípé ayé kárìn òhò làwọn wà ẹni tí ó bá sì rìn òhò kò sóṣíà kò lajú rárá tèdínú tó fi jẹ́ pé tó o bá wọ̀ tún ìríkúri lóòrì tó bá wò sí ìríkúri lóòrì bó bá wo iwájú àtẹ̀yìn rẹ àwọn náà wọ́n kún bẹ́ẹ̀ fattaqullaha mastata'tum ẹ̀pá yọ ọlọ́run lóde wọn bẹ́ẹ̀ ṣe lágbára mọ́ kó ojú rẹ níjànú níbi wíwo gbogbo ńtọ́lọ̀ ń ṣe léwọ̀ pẹ̀sẹ̀ tìgbà tẹ́ bá jáde jẹ̀mọ́ nínú ilé tẹ̀ ń gbé sẹ́yìn kó àwọn obìnrin olóbìnrin wà ń bẹ̀ àwọn obìnrin tí èsè ìyàwó yín wà ń bẹ̀ kí ló wò títí tó fi máa ṣáìsì ọmú obìnrin olóbìnrin tí ì bá ṣe pọ̀ dáràn bá ní o. kí ló wò títí débi pò ń wò tán obìnrin olóbìnrin oní ẹ ẹ̀gbọ́n náà wí mọnà tàbá bá ẹlẹ́ran wí tàbá ẹlẹ́ran wí. <laughs> ok ọ̀daràn ló ń ṣe ọ̀daràn wa ni wọn náà bí ọ̀wọ̀ kókókó léwu kókó lọ bòmí kíkálukú òsì kí ló dé tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn yóò ti mọ̀ yín pé ẹnìkan wà ní ilé ìwẹ̀ kó lè bá àrídìí rẹ̀ yọ wá lọ sílẹ̀kùn mọ́ lórí pé ẹ̀yìn tí a pé ìwọ̀n wà ń bẹ ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ ń ọlọ́run sì ní kẹ́ ẹ sọ ojú yín ẹ mọ̀ á ṣe dírámà ẹ má bínú ẹ má bínú mà ẹ má bínú á ah, a'udhu billah gbogbo ẹ̀ kásá lè wòwò kú wòyí náà ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé gbogbo ìgbà táwọn èèyàn bá sùn táwọn èèyàn expect pé àwọn èèyàn ti sùn lé òun ò ní sùn màtọ́ pé orí pẹ̀tẹ́sì ló ń gbé yẹ́wọ̀n á wo àwọn èèyàn tí wọ́n ń wẹ̀ ránṣẹ́ màtọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé wọn ò ṣe bàlùwẹ̀ síbẹ̀ ẹ dákun ala yadhunnu ulaika annahum mab'uthun ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ẹni tó lọ lúgọ sí pápá gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ láwọn ìlú kan pé pápá wọn máa ń yàgbẹ́ adúpẹ́pẹ́ yẹn ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ yìí yóò lọ lúgọ sí pápá yóò máa sọ àwọn èèyàn yóò máa sọ di wọn yóò máa wò di wọn a'udhu billahi minash shaitani rajim èèyàn ah, ah! ṣe yọ̀ ọ̀daràn báwọn

ó di júgbà wọn wọ train láti Jos ó lóun lọ sí Onitsha ó wá dijú nínú train pẹ̀lú ẹ̀mí pò ń fi ṣe agbe ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ẹ̀ràn mi lọ́wọ́ ń sá ń gbowó yìí jọ nígbà àwọn adébi tí wọ́n ti sọ lọ́ba yajú lójú ọ̀bá yà mọ́ ẹ̀ ó fojú rẹ̀ ta torí ẹ̀ èyí dọ́lọ̀ wọn bá wò tọ́lọ̀ máa ti ní kíní kan ọ̀dá kéèyàn jìnnà sí akramakumullah ọ̀pọ̀lọpọ̀ máa ń fowó rẹ̀ ra búlú fíìmù abẹ́màbẹ́ àti pé ayé nàìjíríà yìí báyìí kò síjọba wàláì tàláì kò síjọba wọ́n sì ya ìhòòhò àwọn ọmọ èèyàn síwájú dvd ìhòòhò ọkùnrin àtòbìn wọ́n sì yà síbẹ̀ wọ́n sì ń ta láàrin jà wọ́n sì kiri rẹ̀ ká pé ètò bá wù ọ́ ń bẹ́ ọ̀ra. la àwọn kò sì si wọlé wọ́n sì máa wò ẹ dákun bó gbogbo àwọn aránu gbogbo rẹ́gbẹ̀yún tẹ́ẹ̀ máa wá zìnnà ká yóò sọ̀rọ̀ sẹ́yìn kọjá àwọn òkú wò kọlọ̀ wọn bọ́ kọ́ wa torí ẹ̀ gbogbo rú àwọn rubbish nonsense yẹn èèyàn gbọ́dọ̀ jìnnà sí. ẹ̀rí ìwòkuwò ti ń dá sílẹ̀ ọ̀pọ̀ gan-an ọ̀pọ̀ gan-an àkọ́kọ́ ni pé ẹni tí wọ́n ti ń wòwò wọ́n ẹ̀ níyì mà wọ́n ẹ̀ níyì mà sọ pé ansẹ̀t gan táwọn èèyàn mú ó ti di ó di àdánwò ó ní ó sì sábàbí iná wọ́n ní tí ẹ bá rí wòkuwò tí wọ́n ń wò nú ẹ̀ ò ah! nídìí láti ra kásẹ̀tì mọ́ la hawla wala quwwata illa billah adúrú tí ń facebook adúrú wòkuwò tí wọ́n ń wò ń ẹ dákun torí bó la ń gbá èyí lọ́nà rí nígbà tí ìwọ bá ti fi kọ́ra rẹ pé kọ́ ọmọ wòwòkuwò kọ́ ọmọ wòwòkuwò kọ́ bọ́ ọ bá ní ìyàwó mẹ́rin lé kò sẹ́ni sẹ́nìkan tí ọjọ́ lójú nu wa ọkàn máa wò ó pé kí ni ètò bá ló ń soge tó wà lọ́dọ̀ rẹ̀ tó soge masha Allah la quwata tó ń wò pé à ọkọ òun ọgbà tó ń wo ọkàn rà síntọ́ ni kí rẹ̀ ìwé òníwọ́ rí lẹ́gbẹ̀ẹ́ àwọn ètò à ń wò à la ilaha illallah ẹ wá wo orú ọ̀pọ̀lọpọ̀ lé tí òkú wo ti fọ́ báyìí. ẹ wú ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó ti di tí wọ́n kọ̀ sílẹ̀ nítorí ìwòkuwò torí pọ́kùnrin yẹn ń wò pé ò rí bí àwọn obìnrin tí mò ń rí láì mọ̀ pé àwọn olórí ibú ti ń rí yẹn àwọn kò ní dáa fún yẹn àwọn kò ní sàlùbáríkà yẹn àwọn olórí ibú tó fẹ́ dáyé rúnù. torí rẹ̀ ẹja bẹ̀rù Ọlọ́run ọba wa o ẹja rántí dọ́tọ́ lọ́wọ́ kó wa o ọ̀pọ̀lọpọ̀ fẹ́yàwó ń fi àjẹ wọn ni nítorí pé ìwòkuwò tí ń wò kò jẹ́ kí ojú rẹ̀ ó ṣebí kán. ẹ wo tẹ́ ẹ máa wò lásán ẹ pé tó bá kó obìnrin ní ọba ka news kò ní jẹ́ nọ́màlì obìnrin mọ́ wọ́n bá pajúpajúpajúpajú pamú pamú pa gbogbo wọ́n bá dírẹ́sì irun wọ́n bá àyè tí wọ́n ti ń ṣe lóyún wà lọ́tọ̀ àwọn ilé tẹlifíṣàn yẹn èèyàn wa máa wò pé ah, ah ṣé ẹ̀fọn ọ̀jẹ̀ léyìí rí ni ṣé yàmùyàmù ò sí ibi tí ń gbé ni àbí mírí àbí kíní kan subhanallah ó ní mọ̀ pé artificial ní irọ́ lásán alẹ́ mi tún sọ fún yàrá rẹ̀ pé wò ó àwọn èèyàn nu àwọn èèyàn gbogbo ojú rẹ̀ ní dábì tòmátò tí ọmọ pé irọ́ lásán ni pánkèké lọ́lọ́ pa sójú àti kí irọ́ ni torí délé ọ̀dọ̀ wọ̀ wá ìwòkú ọ̀dà o níbi ìwòkú o ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin jọ́tọ́ ti kọ́kọ́ tó ń fẹ́ tí wọ́n ń so igi fún ni ló ti lùzù ọkọ àtijọ́ náà ló ti pàdánù ọkọ wọ́n ń ṣègbéyàwó kẹ́fẹ́ ṣe máa ṣe tẹ́ máa tanra ń jẹ wọn jókòó ìyàwó ẹ̀yin náà jókòó ẹ̀wọ̀n kọ́mẹ́tì kò sẹ́gbẹ̀ẹ́ ara wọn stars ni wọn stars lọ́kọ̀ stars tí ọmọ wòyàwó ràn bọ́ bá délé sá so ó <laughs> wá ní kí ìyàwó jókòó bá ọkọ wá jókòó báyìí wọ́n á ní lẹ́gbẹ̀ẹ́ ọkọ kọ́ọ̀rẹ́ ọkọ the best man kó dúró ní apá ọ̀tún ọkọ ẹ ọ̀rẹ́ obìnrin kó ní ojókòó mẹ́rin fẹ́ràn pé face me i face you ọkọ à ń ṣe bí ìgbà tí ń ronú pé a ah, ṣé kò ní lọ́jọ́ ó pè àṣírọ́ ni ibi tó focus náà lójú ọ̀rẹ́ ìyàwó yùn best lady yùn ah, ah, yóò tún wò sí tiẹ̀ mo mistake <laughs> wàláì mo sí bàbá ṣẹlẹ̀ ṣe ńjọ́ tí ìyàwó yẹ kó kọ́ gagagaga lójú ọkọ lọ́nà ló ṣubú pin torí ẹ̀ka gbọ́ islam yìí ti da pọ̀ jù tá a bá gbọ́ yìí wàá là ní ẹ̀yọ́ ọmọ kí ẹja ṣe bí wọ́n ṣe ṣe é kó lè bá a rí bí ṣe rí owó lẹ́sẹ̀ tí òun tí òun tí òun bàjẹ́ irọ́ lásán tọ́ ọkọ máa ń wò ṣe rí gbogbo bí gàtí àwọn délé gbogbo bí ṣe ń bóyin sí ọkọ ọkọ kan wò pé kí ni èmi tí ṣègbéyàwó màá ṣègbéyàwó mi láìpẹ́ yìí àgbègbè tó rí pọ̀ fẹ́ ọ̀rẹ́ ìyàwó lójú rẹ tó gbébì kan ẹja dúró torí òjò abẹ́ bá wa pẹ̀lú àwọn orúkọ tó dára jù àti àwọn tó ga jù kí ìpín wa nínú ẹ̀sìn pọ̀ kó wá ràn wá lọ́wọ́ kó má ṣe àwọn nǹkan tá à ń wí àti tá à ń gbọ́ yìí níbàlẹ́jọ́ aburú fún gbogbo wa kọ́lọ́wọ́ bó ṣe ń sábàbí oríire ayé àtàlùkìyàmà fún wa kọ́lọ́wọ́ kó tún bàbá tún àwùjọ wa ṣe kó gba ìsìláàmù láàyè kó ràn wá lọ́wọ́ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayka ní kókó sọ́láàtì.